أعوذ بالله من الشيطان الرجيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله وتصدون عن سبيل الله من آمن به وتبغون عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا واصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا ألا تعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة بينة وأوفوا إلى والميزان ولا تبخس الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله watasodo nasabililnyị mana amanabighi watabụru na ha iwaja wadkuru idikụtụnkonilabakatarwụ wazụrụgbakala فإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين بحكمته أوها إلى كل مرسل لحكمته أوحى إلى كل مرسل وأنزل تبيانا نفى كل مبتل وأنزل تبيانا نفى كل مبتل بحكمته أوحى إلى كل مرسل بحكمته أوحى إلى كل مرسل وأنزلت بيانا فكل مبطل وأنزلت بيانا فكل مبطل ọlọ́run adúpẹ́ lọ́dún ẹ. bìkìmọ̀tì ọ̀hà ìlà kulli mursalin وأنزلت بيانا فكل باطل. وأنزلت بيانا نبا كل باطل ọlọ́run àdúpọ̀ ẹ. bí ikimati. ọba yìí tí ó ṣe gbogbo nǹkan. àwọn àìlà kò lè mú sàlẹ̀. ó sì gbé ta bó ṣe yẹ. nínú òye ẹ̀ kọ̀ọ̀rọ̀ àwọn kí wọ́n kàn máa lọ pé ẹ lọ jíṣẹ́ fáwọn báyìí láì fún wọn ní irinṣẹ́ tí wọ́n lò. bí kí máa ti hí. ara àṣepé iṣẹ́ ni. gbogbo ànábì ọlọ́run kọ̀ọ̀kan ló fún ní manhaj. ìlà kulli mursalin. kò sẹ́ni ọlọ́run ò mí sínú wọn. wà á zàlà tí bóyá náà nàfà kó làmọ́ bó tilẹ̀. wà á zàlà tí bóyá náà ọba wa ọba hakimu ni. nzalati bóun náà bá sọ̀rọ̀ títí alóhùn ni alimu ni hakim. alimu ni hakim. òun mà òun sì máa kan òun ṣe. tí wọ́n bá pè èèyàn ní ni hmm. kèé ṣe gbogbo ẹni tó ṣe nǹkan là á pọ̀ ṣe dáa. gbogbo ẹnìkan nǹkan là á pọ̀ ní gbogbo èèyàn náà ló lè nǹkan. kódà kò bá má da. kò bá kèrè ṣe gbogbo ẹni tí kọ̀ọ̀kan náà lápè àtò ẹ̀dá. ọba wa tó dá wa. wà á zàlá tí bùyà náà nàfà kúlà mú ti kìíní. gbogbo tilẹ̀. wà á zàlá tí bùyà náà nàfà kúlà mú bó tilẹ̀. ọlọ́run ọba yìí. bẹ́ẹ̀ kì í má ti hí. òye náà ni ó fi bí ẹwògbà ti wà nínú ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run. ìlà kulli mursalin. mélòó la ti mú bẹ̀ nínú ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì ẹgbàájì ó lé ọ̀ọ́dún ìlà kulli mursalin. ọ̀ọ́dún ó lé mẹ́tàlá tàbí mẹ́lá. bí hikimati hi gbogbo wọn ló sì fún ní tí wọn fi jíṣẹ́. ọba ọba ọba akíìmù lọ́lọ́run nínú ikimẹ nínú òye ní àwòhá. ìlà kò lè mọ̀rùsílẹ̀. mọ̀rùsàlẹ̀ ń. بحكمته أوحى إلى كل مرسل وأنزل تبيانا نفع كل مبتل وأنزل تبيانا نفع كل مبتل ọba náà anzala tibuyan. anzala tibuyana. òun ló bá tó sọ tíra tó ṣàlàyé gbogbo nǹkan ó fún aṣáájú wa anabi wa Muhammad. anzala tibuyana. anzala tibuyana nàbà kulla mubtilin. anzala tibuyana nàbà kulla mubtilin. gbogbo táyé ń gbé gẹ̀gẹ̀ tí wọ́n fi ń bayé jẹ́ lálùkùrán. ńlọ́wọ́ lọ́wọ́ yọgẹrẹ rẹ̀. yọ́gẹ́ rẹ̀ òun lọ́bẹ̀gì lù lọ́fà ya. ọwọ́ àti lójú rọ ó fi hàn àwọn èèyàn pé rọ ni ó sì fi òdodo ó fi hàn àwọn èèyàn. wà á tí bóyá náà nàfà adukwala tara oore tó ṣe fún wa o tò wa ẹni tí ń jókòó ti òdodo tí sàlùkùránù rẹ abìọ́ nínú àánú ẹ àìní lè jókòó tì mọ́ mọ́bìsàdánwò fún wa. ike ìkẹ́ ọlọ́run ọlọ́run kó bá ẹ̀dá. sallallahu alayhi wa sallam. ọkàrí gbogbo toríṣẹ́ kan náà la fi rán wọn gbogbo wọn náà ni wọ́n tọ́ sí àánú ọlọ́run àti kẹ́. lẹ́kọ̀ọ́ lé nàbí yé lílẹ̀ àná mẹ́fọ̀dí làtún wàjúmọ́ látúwà májímọ́ àtún lè Muhammad. wàjúmọ́ látúwà májímọ́ àtún lè Muhammad. kọ́sánà bí ọlọ́run tọ́lọ́run ọ̀dá ṣùgbọ́n gbogbo tọ́lọ́hún ń ṣe fáwọn ànábì ọlọ́run gbogbo ọ̀n pàápọ̀ òun ló gbé lánàbì wa muhammad. màjúmọ́ látò wá màjúmọ́ àtúnlé muhammad màjúmọ́ látò wá màjúmọ́ àtúnlé muhammad. a fún àwọn tí wọ́n fẹsẹ̀ wá lé ọ̀nà yìí. ọ̀nà yìí ọ̀nà yìí fún wa. ní bíbí ni ní rírè ni ní kíkọ́ ni ní kíkọ́ ni ní títọ́ ni ìtọ́nisọ́nà ni gbogbo wọn lásàdúrà fún. wọn lẹni àdúrà lásàdúrà fún lẹ́yìn kọ̀ọ̀kan. àmùká wọn ọlọ́run lọ́mọ wọn a máa ń fi bàbá wa a máa ń fi hàn wájú ni. nípa apá wọn náà nípìnlẹ̀ gbogbo àwọn ọmọ ọmọ wọn náà ni ọlọ́run ṣe wọ́n ní okùnfà dáadáa fún wa. ẹ̀yin bàbá náà a máa ń pẹ́ ẹyẹ ńlá máa ń bo àtìmọ́lẹ̀ ni. àkàràmọ̀kọ́mọ́là. òun ni àwọn àfáà wà wàhálà tí gbogbo àwọn tí wọ́n jọ máa wọn tí wọ́n ṣe lórí irú tí a yìí bẹ̀rẹ̀ látòrí bàbá wa àlefa tòní ẹ máa tó lọ bẹ́ẹ̀ lórí àwọn tó tún jọmọ fáwọn náà tí wọ́n tún jà fáfáwa gbogbo wọn pátá la ṣàdúrà fún o ọlọ́run má jẹ́ nìkan kan wọ́n máa padà sí aburú. amiina. bàbá wa tí wọ́n ti lọ ìkẹ́ wọn jọ máa pọ̀ ọlọ́run. amiin. gbogbo àwọn tó jọ máa wọn tí wọ́n sì tún sẹ́kù ọ̀rẹ́ lórí khalifa wa kárí gbogbo àwọn afa wa gbogbo má jẹ́ máa padà sí aburú. amiina. abáwọ̀gbọ́ ẹ̀ bàbá wa tí àjọ ń jókòó bọ̀rọ̀ ọlọ́run èyí tá a kú jókòó tiẹ̀ ní tá a ní ọ́ máa wí. àfidalọ́lá ni ọba jẹ́ nìkan nu wa náà ní sọ ó lè dáa ju bí a ṣe ń gbọ́ ìlọ. adúpọ̀ lọ́dọ̀ ọlọ́run. ọba tí gbogbo wa pọ̀ sójú ọ̀nà ẹ̀ báyìí táwọn lè jókòó fi gbọ́rọ̀ ẹ̀ ọlọ́run àbíọ́ àìní lè gbọ́ fún wa o. amina. ọlọ́run arawọ́ sí ọba àṣẹ máa bì ọ́ náà nù kí ló lè ṣe ṣe a fún wa ni láti láíláí tí wọ́n sọ̀tàn àbàlùwọ̀n mọ́ ọmọ bàrà bàrà bó ṣe nímọ̀ tó wọ́n pàǹtà fún ọ débi ní bí ìgbà tí iṣó tó jáde ń di èèyàn lọ́lọ́ọ̀ ń wò gbéra ga sọ́lọ́hún ọlọ́run náà sì fi rẹ̀ hàn án kó sì nka fún ọ fi pọ̀ jẹ́ ebi tẹ́lẹ̀ ebe rí nka wí ká tó ma jó orí nǹkan wí ọba wà lè mọ́jọ orí wí ilaha illallah. ò lè ni bá ti fún un yóò sì máa fún yọ máa sí fún yàn ó dà téèyàn gan náà máa wò pé a ah, kó láti á ń rí lémi náà àdúrà nígbà ẹnu tó kù ni ọmọ sanpa táǹkù bọ́ ọba ti san ọlọ́run sì fi hàn ọ́. tó o. fi hàn ọ́ torí wà fawqa kulli dhi ilmi alim. wa kulli man yadda'i lil ilmi ma'rifatan alimuta shay'an ghabati anka ashiya. èyí wá mà nítorí tàbáhí torí a lè fi máa yọ yìí ká lè máa fi ṣe fàájì tàbí fi ṣe gbéraga. béèyàn bá wá máa ń torí ẹ̀ ìtọ́lọ́hún ti fi ìtọ́lọ́hún ti fi ilẹ̀ fún níyà. ẹlẹ́mọ̀ zainu bílà àmàl lábìtà báyìí wàlẹ̀ àmàl. Hmm. ìmà ọ̀sọ́ ni. zainu bílà àmàl. tọ́lọ́hún bá jẹ́ èèyàn máa ti sì ń lò. lábìtà báyìí wàlẹ̀ àmàl. ومن أتى في وصفه بالقول والفعل الكمال ومن ومن أهى فعله فهو هماه أو جمل يحمل أصفاء فلا يدري لي معنى ما أمل بما زرينو العلم زين بالعمل أصاني فإن تولى أمباني أما ألون جامعه la bi tabahi wal amali. kèé ṣègbà tí èèyàn bá ń tó ń ṣe yànnà. la bi tabahi wal amali. ọmọ bí mo bá kéwù lé ni. la bi tabahi wal amali. tàbí èmi náà èmi náà mo ti fẹ́ mo fẹ́ tẹ̀síwájú bí kéwù ọ̀rọ̀ ọmọ ìdí báwọn. ومن أتى في وصفه بالقول والفعل الكمل. ẹni ọlọ́run bá wá kẹ́ tí gbogbo òròyìn tí wọ́n tò fún mà tọ́lọ́run bá ní kó pé lára ẹ̀. bilqawli wal fi'lil kamali. ní tá a fìgbà kó pé òun ni bí bá ti ń sọ̀rọ̀ kí sèrè ó sì máa bá ọ̀rọ̀ òun dọ́gba. ìyẹn ni pé kó máa fi sẹ́tẹ̀lé mà kó máa jẹ́ kìkì ìmọ̀ ẹnu tí ò ní iṣẹ́ bẹ́ẹ̀ bá lè pa méjèèjì pọ̀ bilikawuli walifẹ́lì kamẹ́lì. o lè yàn tó wá dé òǹtẹ ló tó pé. wọ́n mẹ́lẹ̀ ha àfẹ́lì. ẹni tó bá jẹ́ pé nà á àfẹ́lì. òun wà níbì kan wà ń bò mí fọwọ́ ìmáàrún ni ọjà mẹ́lí. ohun tí a lè pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ni kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ràkúnmí ó ní ká ẹ̀ pé kọ̀yàtọ̀ fún kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ràkúnmí. yá mi lù àsìfà bàlá tádìrí lè máa nà máa àmì yá mi lù àsìfà bàlá tádìrí lè máa nà máa àmì. kẹ́tẹ́kẹ́tẹ́ a máa rutí à bẹ́ẹ̀ bá bì tí a lè lórí lóru. bàbí ìrìlì mánà máa mi. túmọ̀ wá máa bí kẹ́tẹ́kẹ́tẹ́ léèrè pé kí ni túmọ̀ tó rù kọ̀mọ̀ túmọ̀ tí ń rù lérí gàdé. bẹ́ẹ̀ lẹni tó nímọ̀ tí ò ló kẹ́tẹ́kẹ́tẹ́ ni kama thali lihimari yamilu asifara bisa mathali likawmi ladina kadhabu bi ayatina wallahu la yadilka uma dhalimin ọlọ́run arawọ́ sí ọ ìwọ ló ó fi mọ́ ọmọ ẹ̀dá mọ́sálá ìwà fi mọ̀ wá. amiina. èyí tá a bá ń mà jẹ́ kí lílu ọ máa tẹ̀lé ibi a sí ṣàtúnṣe wa. torí rí ọlọ́run nìkan lọ́ba tó pé ìwọ nìkan ló pé ẹ̀dá ò pé. Allah torẹ́ mi tọ́mọ èèyàn kú ń lò ẹ̀mí mẹ́ta ni èyí tó dáa jù ní nafsu mutmainna. yà á yọ nafsu mutmainna yà á yàtò ha nafsu mutmainna. òun lọ́dà ẹ̀mí o nífàyàbalẹ̀ tọ́lọ́hún ó pè pé máa la àlìjánná. kúrújì ah. ilà rọ́bìkì rọ́bì àtàn màrídìyàtà. wàdíkùlì fi ìbàdí. wàdíkùlì fi ìbàdí wàdíkùlì yannati. ẹ̀mí kejì òun ni nọ́fṣù lawama. wàlá òkàsímù bíi nọ́fṣù lawama. ẹ̀mí tí máa bu ẹlẹ́mìí bọ́lá ń bá fún yàn lélẹ́yìn náà ọ̀dà. wàlá òkàsímù bíi nọ́fṣù lawama. tọ́ba jẹ́ pé láyé ló ti máa fún yàn tí èyí ṣe ń jọ alikiyama títí ń sọ fẹ́lẹ́mì pé tó ọmọ ṣe yóò dáa. Ah. Ah, tó ti jẹ pàṣẹ láti ayé. tó ti jẹ pàṣẹ. títí ń sọ fẹ́lẹ́mì pé ìtọ́ ọmọ ń ṣe yìí kọ̀mọ́dà làwọn àmànù eyín náà sì dà. iná nàbùsà láàmárọ̀ tó ń bì sùn. ẹ̀kẹ́ta nu mm. ẹ̀mí ti fa burú kẹ̀dá ọlọ́run ṣàánú wa. ibi a ti sinmi lánàá ọ̀rọ̀ àwọn lóòtù anabi lóòtù là ń bá la bọ́ sí mm. ọlọ́run ni wà lóòtọ̀. wà lóòtù wàlúùtàn ìdí kọ́lá lè kọ́ mi. ọlọ́run ní ẹ tún sọ nípa ànábì lúùtù. ìdí kọ́lá lè kọ́ mi. nígbà òun náà sọ fáwọn èèyàn rẹ̀ pé ìyá ta tó ń lọ fà ìṣà. àtàtúndínlẹ́fà ìṣàkàmọ́ sàbákọ̀kún bíi hamin ahadin. ẹ̀yin náà fẹ́ máa fẹ̀gbin rẹ́ra ẹ fẹ́ sọ ìwà àbàjẹ́ dẹwà. àtàtúndínlẹ́fà ìṣà ẹ fẹ́ máa rọ́ọ̀lù ìwà àgbèrè ìwé rí. máa sàbẹ́kọ̀ tó ń bí amínà àdìn mìnàlẹ̀ àlàmì. èyí tẹ́yìn tí ẹ fẹ́ ṣe yìí tún burú jáì ah. èyí tẹ́nìkan ò ṣerú ẹ̀ rí. àrírú ẹ̀ rí o. nínú ayé àárín nínú gbogbo ẹ̀dá tọ́lọ́hún dá tọ́dánrú tìyín tọ́dánwò. innakum latatuna rijala shahwatan min duni nisai. ó lè lára tìyín ó burú fún yín débi wípé ọkùnrin ẹgbẹ́ yín lẹ̀ ń dá dùbúlẹ̀ ẹ̀ ń mogun ṣáwàtá nínú ti ìbániláṣepọ̀ lọ́kọláya. míndú ni nìṣá. yìí obìnrin ló sì rọgbà ká yìí. Eh. ẹ̀yàn ń bẹ̀ kẹ́ fi ṣáyà. bala antum qawmun mushrifun. aláṣẹ jùlọ mọ̀ yá. aláṣejùlẹ̀ yà gbogbo àti èèyàn ọba ti dúró láàlà tí ò dúró láàlà bíi tọ́lọ́run bá fi yàn sí òun ni wọ́n máa ń pè ní israf. béèyàn bá ti kọjá bí a fi sí lànàbí fi sọ́nà àdìsí kan. sallallahu alaihi wasallam. ó ní kùlú wáṣíràbù wálíbìsú. ẹ máa jẹun tó bá wù yín ló ń jẹ ẹ sì máa mu ohun tó wù yín lómi mingeri sarafin wàlàhùlà tẹ ẹ wàlíbísù kó dẹ wọn tó wù yín lásọ tí ó bá ti jẹ saraf tẹ ẹ bá ti kọjá àlà tààbù lẹ fún yín pé bí ẹ ti wọṣọ yín rèé bí ẹ ṣe náà rèé bí ẹ ṣe dà rèé ẹ mọ wọn tó wù yín tẹ ẹ bá ti débi tá a ẹ mọ ẹ jẹun tó wù yín ẹmu tó wù yín wàlá ọlọ tá a sì fi ṣe ìgbéraga. ọlọ́ni bala ń tún káwọn mọ̀mú sílẹ̀ fún náà ẹ̀ ṣe èèyàn rí o. wàmọ̀ kánà jawaba qaumi. aláṣẹ dìní. ilà ànkọlù. wọ́n fẹ́ dá ànábì lùtù lọ. akhrijuhum min qaryatikum. kò sí tí a rí rẹ́sì kankan mú wá àwọn èèyàn lútù. àmọ́ kánà jàwá bàkọ́ mi ọlọ́run ní wọn ò lẹ́sìn kan mú wa yí láǹkọ̀ọ́nù. ìjẹ́ wí ni pé ó kúrò ju òkúrì jù akérèjú kọ̀wé àti kún ẹlẹ́ wọn akérèjú ẹgbẹ́ wọn yọ. mi ń kọ̀wé àti kún. kó nínú ilé yín ẹ má jẹ́ wọ́n bá rí pé máa tó ní pé iná òun ònà sún yàtàtọ̀ àrò. wọ́n fẹ́ mọ wọ́n fẹ́ mọ páwọn dà wọ́n máa fẹ́ páwọn dà wọ́n fẹ́ páwọn mọ́. فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين. bẹ́ẹ̀ sì ni nínú. No. ọ̀nà tí èèyàn tún lè gbà rí kọ́kọ́rọ́ oríire òní kí èèyàn jẹni tó fẹ́ràn àmọ́tótó. ó fẹ́ràn àmọ́tótó ó gbà tó bá ti sẹ́gbin tó ṣàlùwàlá ọlọ́run fẹ́ràn ẹ̀ tọ́lọ́ lọ nínú láàyò ìbò wàyò ìbò ọlọ́run ni mo fẹ́ràn àwọn àwọn tí wọ́n máa túbà ẹ̀ṣẹ̀ wọn wá sọ́dọ̀ àwọn ọlọ́run. àwọn tí wọ́n sì máa tàtọ́ hara tí wọ́n bá ṣe mọ́tótó kàtà tí wọ́n tún ṣe mí ọlọ́run lòun nífẹ̀ẹ́ wọn ọlọ́run lòun nífẹ̀ẹ́ wọn. ìnáwó múná sí yàtàtọ̀ fi sọ fún. sallallahu alayhi wa sallam. wa Bilal ó ní kó wá sọ fóun irú iṣẹ́ wo lọ́ọ́ máa ṣe torí nígbà sílẹ̀kùn àlìjánà fún mi mo rí ọtọ́ lọ́wájú mi mo ń gbọ́ ìṣiṣẹ́ bàtẹ́ níwájú mi wàá sọ irú iṣẹ́ tó ṣe débẹ̀ wọ́n níbi láàlú ní àá èmi sẹ́wọ̀n oníwà ṣe lóòtí ní ànàfàràtù kún alẹ́ àbàtà àlìjáná èmi Anabi, lẹ́ẹ̀bá ń di ẹ̀ tí mo abomi ibẹ̀ fún yín. sáwọn olè mẹ́wàá ṣe ti ń fi ṣáájú rẹ̀ ànábì eh. ah, ànábì ni ti mo rí nu. ọdún tó nǹkan lè rántí ni wípé òun ò ṣe ẹ̀gbin kan rí kó wọn má ṣe mọ́tótó. òun àwa ní wà ní mọ́tótó kó wọn má gbà pé lè láyà láyà kàtà òun jẹ́ ọlọ́run lọ́pàá àrùn méjì. òní a máa òní rọ́kàtà àlùwùdù ọ̀pá àrùn méjì tá a máa kí fún àlùwàlá òun yàtọ̀ fún tahiyatul masiji àti rọ́kàtà àlùfájìrì fajiri tún yàtọ̀ wọ́n fẹ́ kéèyàn máa ṣe lè wọnú àwọn mọ́tàtọ́ hìrì tí wọ́n fi fẹ̀sùn sùn dáadáa nú. No? bàbá ti sí wa ẹ máa da àwọn adúpẹ́ ni. ọba ti sọ gbà àwọn ẹni ọlọ́run ọbẹ̀ lọ́n pẹ́ lọ́dá sí mílẹ́ni ẹ̀ o. ọba pé ìsẹ̀ni ọlọ́run bí. ọyà ara wọ́ sí ni pé tọ̀ tún lè máa lékún dáadáa o kò fi ni ẹ o. ló ń fẹ́ náà. ìnáwó àwọn torí pé nà wọn ò sún. yàtà tó harun. yàtà tó harun. fàájọ́nàhù wà áhàlàhù ìlàmúhàtàhù kánà tìmínàlégọ́bìrín. àwọn èèyàn lútù nù sépìlẹ̀ lútù tá a bá pè lárúbáwá ṣàpá ọwọ́ àánú tí máa ń yí. láti inú eh, aliyatọ̀ tí wọ́n bá ní nǹkan látọ̀ ìbímọ náà alisakọ̀ ètò sọmọ́ ọkà tó sọmọ́ yẹn lẹ́mìí láàpẹ̀ nǹkan látọ̀ kí nǹkan ó so ó so mọ́ nǹkan. aliyatọ̀. Hmm. àwọn míín sì gbà pé òun náà súnmọ́ra wọn pé láti inú látọ̀tù ni kí nǹkan ó yí nǹkan ká fi nǹkan má nǹkan wọ́n gbà pé bẹ́ẹ̀ ló ti wá. ànábì lótù yìí mọ̀ká orin bíi méje àwọn ànábì ọlọ́run méje kan. báyìí ija pé àfọ àwọn ọba àwọn onínáwó síbàwáyì òun gbà pé lóòótọ́ òun ni méjèèjì máa ń yí nínú ìrọ̀ nàbí yìí nà sábà sábà aláìna asima anabi na sábà la asọ́rùfù fili fili na shadu. فشيث فشيث ونوح ونوح ثم لوط ثم لوط وصالح وصالح ثم هود وصالح وصالح شعيب ولوط شعيب ولوط والنبي محمد ألا إن أسماء النبيين ألا إن أسماء النبيين سبعة ó kà àwọn ànábì ọlọ́run méjèèjì yìí لها صرف في لها صرف في الإعراب من يتنشد لها صرف في الإعراب من يتنشد. ọ ọ lè yí olófin wa lu tán nínú ìrọ́b. ó tọ́ bá fẹ́ kọ́ lórin àkọ́kọ́ ní shiv. Fasishun Fasishun wa nuhun Fuma hudun Wa sọ̀rọ̀ lè hàn lẹ́yìn ẹ̀ lànàbí wúdù àti sọ́ọ̀lẹ̀ ṣùáìbùn. ṣùáìbùn wàlúùtùn wà nàbí yòó muhammadin. ṣùáìbùn wàlúùtùn wà nàbí yòó muhammadin. bó ṣe wá rí yẹn àbáwá síbàwá yìí òun gbà pé núhù àti lútù ó kọ àjẹmí ni ṣùgbọ́n lè xe fati yìí nítorí fúfú yẹ ilé yìí sèpásílù nù ọkọ tó bá jẹ àjàmí láyàtọ̀ sọ̀rọ̀ kéyí ṣùgbọ́n nítorí fúfú yẹ ọ̀nà ìlànà fi gbà pé ó lè yí torí lúùtù ọmọ haranu ni bùnú tariq ọjọ́ ọmọ ọmọ àyà anabi ibrahim àwọn tọ́lọ́run rán sí làwọn èèyàn kan tí wọ́n pè ní sadum àwọn àràn sadumu ni wọ́n rán ànábì lóòtù sí. ó dúwe ọlọ́run fún wa pé wọ́n má ṣàgbèrè mọ́ láàrin ọkùnrin àtọkùnrin wọn ni wọ́n ò lè jáde àtàwọn tí wọ́n gbàgbọ́ pé náà mú náà sun yàtọ̀ tó haruna. mo sọ fún apọ́pọ̀ lọ kẹfìrí ọ̀yàtọ̀ ẹ wo ọjọ́ táwọn ilé òun ti sọ. So òun náà làwọn UN ṣe náà sọ fún Nàìjíríà wípé bẹ́ẹ̀ bá tilẹ̀ fọwọ́ sí kẹ sáyìn ẹ̀ kí ọkùnrin àtobìnrin ọmọ fẹ́ra wọn yàwó ayọ̀ yín kó nu àjọ àgbáyé ẹ̀gbọ́n ilé náà ṣe yọ lùtù kó nu wọn ní ilé ọpọlọ wọn kì í ẹ wojọ́ ànábì Musa náà tọ́bẹ̀ amánàṣẹ́. قال يا آمانا ابن إسرائيل على لي أطلع إلى إله موسى قال يا آمانا ابن لي سواء لعلي أبلغ الأسباب أسباب السماوات والأرض فأطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين lọ́jọ́ tánábì Musa ti rán àmánà ní sẹ́wọ̀n ẹ̀wà àtijọ́ náà orúkọ wa ma òun sì jẹ́gẹ́ ọjẹ́ bíi muhandisu mahamari òun làwọn ẹnjìníà àwọn tí wọ́n mọ̀ pa ilé kíkọ́ òun lòun alimuhandisu alimahamari orúkọ ma bó ń kọ́ bó ń kọ́ gbàgede. ìbúnilé sọ̀rọ̀ ha. kí a ló fi ṣe làálì abuluko lè àṣìbá. bọ́lá ń lè lò lákàsọ̀ àkàsọ̀ ń bọ́lọ́ lọ. àṣìbá bá sàmà wá ti wà lárdì. tọ́ bàbá nǹkan tó ga tó súnmọ́ sàmà ẹ lè fi sàkàsọ̀ lọ sí sàmà. fà tọ́lẹ̀ àìlá ìlà ìmúsà. kí ló lọ sí sàmà ó ní mo tiẹ̀ fẹ́ lọ wọ ọlọ́run musa ti máa wù. fà tọ́lẹ̀ àìlá ìlà ìmúsà wọ́n mọ̀ fẹ́ lọ wò. wáyé ní lázùnù mí náà kàzíbi. àwọn àfẹ́sì wọn ní kọ́ńtà ń ká mọ̀ tù ní pé mo rò ayé kọ́ńtù wù ni. ó pé irọ́ kò lè ṣe nìkan. ta ni mẹ́mẹ́ o. Hmm. ó sì ó sì ó sì máa sójú ọ̀run ó làwọn USSR nígbà gbogbo USA ò tí ì tí wọn gbogbo àwọn ètí ẹ mà pa náà tí wọn kọ lo ẹ kọkọ lo ayé gbogbo bàálù tó bá da náà ni bàálù Russia ni gbogbo tó bá da nǹkan Russia nígbà náà yàgò láyé náà ní sìn nǹkan Amẹ́ríkà náà ni gbogbo ẹ̀ kó tó di wípé Ọlọ́run lo Afghanistan lọ jára wọ apá wọn níjọ́hun. prime minister wọn ọba satellite wọn lọ sójú ọrụ nígbà òde bẹ́ẹ̀ nígbà òde nítorí ni wípé lóun dé sánmà nígbà ọpọlọ tiẹ̀ náà irú ọpọlọ fìràwọ̀n ráwọ̀nà tó ní kí kọ́kọ́ gbàgede bó o ti rò pé ẹ tún wọn lọ fún ọ lọ wò ó sánmà ìlú ẹ̀ náà lọ́pọ̀lọ́ prime minister àwọn USSR hmm, ọpọlọ kẹfẹ́ rí èyí àtọ́ hmm. ọlọ́run nígbà tí wọ́n ṣe léyìí hmm. tí wọ́n lé ànábì ànábì lóòtù ìnáhùnmùnà àwọn eléyìí fẹ́ fọra wọn mọ́ wọn fẹ́ mọ́ hùwà gbèrè. fàájẹ́ náà hùwà ilà mùwàtà o. tàtọ́ àdúgbò tí wọ́n wí nǹkan ṣe pé ń pọ́n wọn lé. nígbà tí wọ́n bá ń bọ̀ ẹgbẹ́ alba ẹ àmúṣe àwọn alba àwọn náà àwọn àbá. ìmúnisíẹ́nì. ọlọ́run sì rán ìyá tiẹ̀ náà ọ̀ràn sí wọn. ṣùgbọ́n gba àyáde kí lọ́lọ́run ṣe fáwọn èèyàn ànábì lóòtù. ọ̀dẹ̀nà wàhálà wù. ọlọ́run la la lóòtù. wàhálà wù. kó o ní bí òjò òkúta. wàhálà wù. tá a rọ̀ lé ẹ lórí. ọlọ́run la làwọn. wàhálà wù. àtàwọn aráalé ànábì lúùtù tí ń gbàgbọ́. ìlàmúra àtàwò kànáàtìmínà lọ́gọ́bìrì. ìlàmúra àtàwò kànáàtìmínà lọ́gọ́bìrì náà àfìyàwó ẹnìkan tá a wá tì nínú ẹni ọ̀la. lórí gábìrì ń bẹ̀rù náà jìnnà náà látú gábìrì náà mílẹ̀lì gáyìbí náà mílẹ̀ nàjàtì. tá a wá tì kó o dún ẹni tọ́lá. inú ẹ ńgbà tí a bá ní nǹkan gàbára bìmánà wípé nǹkan kan bò lójú bẹ́ẹ̀ náà ti mẹ́rùkù gùbáà hmm, nínú ẹ̀ tá a ṣe kíni tá a wá ti inú àwọn tí wọ́n là nígbà àkọlà mọ́ èyí jẹ́ ìyàwó ànábì ọlọ́run ò pé òpó soríire. Ah. Ah. ọmọ gbọ́ ìwọ tó ànábì ọlọ́run ọlọ́run ní làmúra tàwù káàná ti mi náà lè gọ́ bèrè. wà lọ́lọ́ wíwù ọlọ́run ní wà á mú tọ́rí náà. wà á mú tọ́rí náà lẹ́yìn màtọ́rọ́. ojú yàrá rọ̀ nù wá amutarina aleyhi matara. ọlọ́run lọ́wọ́ ọlọ́run amutarina aleyhi matara. arọ̀jò kan fún wọn géèrà mutad eh. tí èsèrú èyí tí máa ń gbọ́n lé. àṣẹ òjò òní rọ̀mí mú bílẹ̀ ìjára òjò tí ń sọ̀kúta tí ń sọ̀kò. ìlànà sí à. wàásìbáwò láyùrọ̀ ìlà màsákìnà. òjò tọ́lọ́ ń dẹ́ sáwọn èèyàn ló tùnú ó sún ọ̀sẹ̀ bójò ni. Allahu Akbar. ọlọ́run nírọ̀ ń rọ̀rọ̀ mí ẹ̀kọ́ wí bí nu Quran wípé wọ ọlọ́run amútọ́rí náà lè mú ìjára tá a mi ṣe jẹ́ ọlọ́ni àmútọ́rí náà lè hìm. ìjára tá a mi ṣe ti kọ́ ọkọ̀ kálukú musa wàmà tá ni ìjárọ̀ bìkà lélẹ̀ mú sèrè fi. musa náà ah, látọ̀dọ̀ ọlọ́run pé wọ òkúta ọ̀dọ́ lámàrin lọ lọ bọ́m̀bí ọbí orí ọ̀sá sí lọ́ọ̀rọ̀ lù ú musa wàmà ni o ẹ àti rẹ́gísítà rẹ̀ pa látọ̀dọ̀ ọlọ́run. arọjò lu àwùjọ òkúta fasa àsọba àsọba olùmọ̀ọ́dẹ̀rẹ̀. ẹ wá wo bí àfẹ̀mọ̀ júmọ̀ àwọn tá a kì í lọ tí ò ẹ wá wò bó ṣe rí. lọ́ọ̀dún ò ṣe rí o ẹ wá wò ó máa jẹ́ ẹ bá débẹ̀ tó jí ni yọmọ pé kàn ṣe. yọkọjá bẹ́ẹ̀ ọlọ́ni wa àmùtọ́rin àlẹ́ ìmọ̀tọ́ra àmùtọ́rin àlẹ́ ìmọ̀tọ́ra. sọ́kùránù máa ń fara wọn ni. irú ètò wíbẹ̀ náà ọkọ̀ lọ bá mi ní. ọlọ́run láàárọ̀ toro ka òkà ìbákà náà kébà tó lè mójú mi. nẹ́fọ̀rù nẹ́fọ̀rà ayélu kọ̀lìbíyà ni kì í ṣe bàṣọ̀rí yà ń bẹ̀ wọ́n. torí ìgbà tí wọ́n ti lò kọjá wọ́n ti pa wọ́n rẹ́. ọlọ́wọ́ àtúnṣe fanabi pé wo wo bí kẹyìn wọ́n ẹni na ẹni tẹ́ ń sọ lóko látọ̀ gángan tí ẹ sàdí sọ́mà ẹ ní mọ ibi tí ọba lè ń jà tọwọ́ kọ ọba dúró kọ́ wa jẹ́ pàtí sẹ́mọ̀ lòdó tí máa rọ kò kọ́ máa rọ dùnyà yóò bò yóò sòkò di sàárè. ọláìkè ṣe yà kéèké yàtọ̀ lágbára ni. ọlọ́ọ̀ni fọ́nfúrì kẹfà kánà àkébà tó lè mú jèrè mí. tó lè mú jèrè mí. ọlọ́run rẹ̀ ànábì wò ó. kẹ́fà kánà akíbatúlì mújúrì mí nà. wo bí wo bí bí bí yàtá fi ja àwọn ọ̀sẹ̀ bọ́ bó ṣe rí eh. ẹ lọ wá ẹ lọ wá ọlọ́run tún sọ tó ṣe ọlọ́run sọ àjọlá lọ ní sùràtù húdù ẹ lọ wo húdù ọ hmm. sọ gan tó tún tó tún kílíà dáadáa tó tààrin lọ hmm. bẹ́ẹ̀ bá rí níṣẹ́ bá ẹ wá ẹ wá lẹ̀ lọ́la ọlọ́jà máa bẹ. ọsọ ọlọ́ni wa àmútọ́rin na lè eyi mú a à. náà lè yí mọ́tọ́rọ́ a àròjò lu wọn àròjò pa wọn. fáwọn dúró káyé fagana àkébà tó lù. ẹ bá dùn nígbà lórí náà ti dánwò wọn ẹ sọ àdúrà ànábì lọ́gbà lórí wa pé kọ́ má fi ìyà ẹ̀ṣẹ̀ wa pa wá o ọlọ́run ni mo gbọ́ èyí máa bá yín sọ di ijó àlìkíámà bí ọba jẹ́lé wọn ó ti parẹ́ ó lè sẹ́kù kankan. alamma wa aidiyahum hmm. la tasilu ilayhi nakirahum wa aojasa minhum khifa. قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط níbẹ̀ àtúrí nǹkan mú àtúrí nǹkan mú wípé àsìkò lúùtù náà lásìkò Ibrahim torí bí fẹ́ẹ́ ti ń bọ̀ ọ̀dọ̀ Ibrahim ní ẹ̀wà lọ́mọlẹ́ kàwé àtẹ́tí sọ́fọ́lọ́ mọ́lá bàdúgbì ọ̀dọ̀ àsìkò kan náà ni àsìkò kan fipamọ́ dọ̀la ọlọ́ọ̀dà máa bẹ ìgbà kan náà ní àjọ lògbà sàdúùmù náà kàn ráhùn sí ọ̀tọ̀ níbi tí wọ́n rán kó wá ọlọ́ọ̀sọ àjọlá lọ sàmì ẹ̀ ọlọ́ọ̀ ní wa ńdùkọ́ ọlọ́ọ̀ wa àmútọ́rí náà lẹ́yìn mọ́tọ́rọ́ àròjọ aburú lùwọ́n fọ́ọ̀mùrì káyé bàkàrà àkíwà tó mọ̀jìrì mi. bẹ́ẹ̀ pé bí a ti dúró lánàá náà nù. Ah, àwọn bá ti àdọ̀la àwọn àmọ̀tọ́rí náà ni káyà kọ́síkálẹ̀ tẹ̀ wájú ọlọ́run kọ́ sọ àjọ̀la lọ alhamdulillahi rabbil alamin. wàyà báwo ní bímọ ìdọ̀tí wà kọ́lí wàyà báwo kúlà mùsùlùmí wà rọ́wí wákàtí báwo wà nàbí wàwú bìsàmù ìyí wákàtí báwo wà nàbí wàwú bìsàmù ìyí.